orúkọ ńlá jésù ẹnumọ israẹli agbé ọ̀gá alákòókò yìí àyàn ológo fún orí ọ̀fẹ́ agbé ọ̀gá fún àánú ńlá tarí gbà lọ́wọ́lọ́wọ́ báyìí àyàn ológo fún ọwọ́ agbára rẹ̀ àyàn ológo fọwọ́ ìbùkún ìwọ ọlọ́run agbé ọ̀gá fún ohun tó ń ṣe agbé ọ̀gá fún ohun tó máa parí lónìí a fún ìdáwọ́lé ọ̀rọ̀ rẹ bàbá ẹ máa ń sọ̀rì lórúkọ jésù olùwàgbọ̀pẹ́ wa wọ́n tó pọ̀ nípa tagbá olùwàgbà yín wa wọ́n tó pọ̀ nípa tagbá olùwàgbọ̀pẹ́ wa wọ́n tó pọ̀ nípa tagbá olùwàgbà yín wa a fẹ́ báyìí jésù náwó agbára rẹ olúwa ìṣẹ́gun rẹ ọwọ́ ògo rẹ olúwa ọwọ́ ìbùkún rẹ olúwa ẹ̀mọ́járe ọ̀ ẹ̀mọ́járe ọ̀ ẹ̀mọ́járe ọ̀ ẹ̀mọ́járe ọ̀ bújáde bàbá ṣìyanu bàbá lónìí ìwọ Jésù lóníṣẹ́ ó yá ṣiṣẹ́ rẹ bàbá ìwọ Jésù lóníṣẹ́ ó yá ṣiṣẹ́ rẹ bàbá ìwọ Jésù lóníṣẹ́ ó yá ṣiṣẹ́ rẹ bàbá. Amen ìwọ jésù lóníṣẹ́ ó yá ṣiṣẹ́ rẹ bàbá ìwọ jésù ní oníṣẹ́ ó yá ṣiṣẹ́ rẹ bàbá fi agbára rẹ hàn bùkún àwọn tiẹ̀ oníkan wá àti wá wá báyìí bàbá ó yá jẹ́wọ́ agbára rẹ oníkan képe ọ oníwà dáhùn bá a ṣe máa képe ọ lónìí olúwa dáhùn nínú agbára ni kò dáhùn. Amen nínú ògo ni kò dáhùn ó láwọn tó bá wá ọ oníwà á rí ọ gbogbo èèyàn tó wọnú àdúrà ìwá lónìí olúwa jẹ́ rí ọ ó láwọn tó bá wá ọ oníwà á rí ìwọ ọlọ́run gbogbo èèyàn tó bá ti wọnú àdúrà ìwá lónìí jésù jẹ́ rí ọ jésù jẹ́ rí ọ jésù jẹ́ rí ọ dójútì sátani àtàwọn ogun rẹ̀ ṣohun tí ìwọ nìkan lè ṣe bàbá. Amen a sọ pé gbogbo ògo àti ọlá yóò jẹ́ ti ìwọ Jésù bẹ́ẹ̀ ni yóò sì rí láyé lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ẹ kábẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí o bẹ́ẹ̀ ká gbé Jésù yìí ga fún oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ká yìn ín fún iṣẹ́ ìyanu rẹ̀ sẹ́ Jésù mà ṣe o bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ sẹ́ bẹ́ẹ̀ kó gbé Jésù ìga fún orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ kó gbé Jésù ìga fún àánú tó rí gbà mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ rẹ fún orí ọ̀fẹ́ rẹ oh, orí ọ̀fẹ́ ìwà láàyè o orí ọ̀fẹ́ ìwà láàyè orí ọ̀fẹ́ ìwà láàyè bẹ́ẹ̀ kó dúpẹ́ fún orí ọ̀fẹ́ tó fún ọ àǹfààní ńlá tó múlẹ̀ ọ lọ́wọ́ kó dúpẹ́ lọ́wọ́ Jésù yìí bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwo mà ṣeun o. Olúwo mà ṣeun o ẹni máa ń sẹ́lẹ̀ o ṣe. the holy one of Israel thank you. ìwọ tó pọ̀ nípa tágbá ìwọ la fi ọpẹ́ fún. that is mighty in power thank you. ìwọ tó pọ̀ nípa tágbára la fi ọpẹ́ fún. you are the one that are giving all the praise. ìwọ tó ní gbogbo ìyìn la ní àárọ̀ yìí. you are holding all the praise when we are lifting up. fún ńlá gbogbo. for the great things you have done. fún àánú gbogbo. for all the mercies. fún oore ọ̀fẹ́ gbogbo. for all the grace. èyí tó fún wa láti jẹ́ alààyè ọkàn. you are giving us to be a living soul. thank you for this grace fún àánú yìí. thank you for this mercy. a fún àánú rẹ lórí ayé wa. thank you for your mercy now. a fún àánú rẹ lórí ayé ọmọ. thank you for your mercy in the life of our children. a dúpẹ́ ní fún àánú rẹ ní gbogbo ọ̀nà. thank you for your name. bẹ́ẹ̀ kó bẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run aláì kó ṣe. bẹ́ẹ̀ gbé ọlọ́run ìga. bẹ́ẹ̀ yin jésù yìí. mo fẹ́ kó yin ọlọ́run tó pọ̀ nípa tagbára. mo fẹ́ kó gbé ga. mo fẹ́ kó gbé ga. mo fẹ́ kó gbé ga. I want you to exalt him.

ẹnu máa ń sọ̀rọ̀ ayọ̀ ọ́ ìwọ tó pọ̀ nígbà tá a gbára yìí jésù ṣe o fún tó ṣe inú ayé mi lónìí wọ́n tí ọba tí ó gbé ẹrù wu ayé rẹ kúrò olúwa mi wẹ́ pé wàá gbé ẹrù wu ayé mi kúrò wẹ́ pé wàá fi ìsinmi fún ọkàn mi wàá fi ìsinmi fún ayé mi ó mú ìdààmú mi kúrò jésù mọ̀ ṣeun o ẹni máa ń sọ. Israẹli o ṣé o Jésù o ṣé o ẹ bá mi gbé Jésù ìga ẹ bá mi gbé Jésù ìga kábíyèsí alágbára. bye baba. want you to lift up this God. Mo fẹ́ kó gbéga. I want you to lift him up. Mo fẹ́ kó gbéga. I want you to lift him up. Mo fẹ́ kó gbéga. I want you to lift him up. Mo fẹ́ kó yìn. I want you to praise him. Kábíyèsí o ṣé o. God we thank you. O ṣé bàbá. We thank you Lord. Gbígbé Olúwa ga. Ó tó dùn. Emmanuel. Jésù alágbára. your dúpẹ́ lọ́wọ́ ẹni tó dẹ̀ ṣẹ̀dá rẹ̀. I want to thank the one who created you. Ó fẹ́ kó ronú jinlẹ̀ kó wá dúpẹ́ lọ́wọ́ òun ni. I want you to think deeply and come to thank Kò ní kó wá pẹ̀lú àròyé rẹ nìkan. He never said you come with yours with ah, Kò fẹ́ kó wá pẹ̀lú ohun tó ń ṣe ọ́ nìkan. never said you come with what is happening to your Kò sẹ́ni tí ò ṣe fún o. He has done many things. Ah, Olúwa kí ló ti ṣe fún báyìí o ti ṣe nǹkan fún mi. O ah, máa ń sọ̀rọ̀. You are talking. Ẹ ó ṣe nǹkan fún ọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tí ò tiẹ̀ ló ti gbabẹ̀ lọ ṣùgbọ́n orí ọ̀ orí ọ̀fẹ́ gbé ọ dúró. but the grace of the Lord makes you. orí ọ̀fẹ́ gbé ọ dúró àánú dájú fún ọ. mercy is was sure for you. bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣàánú fún ọ. I want to thank the one who bestowed mercy. ọ̀tá rò pé kó o lulẹ̀. enemy wanted you to die. ọ̀tá rò pé kí gbogbo ẹ̀ bàjẹ́ yányá. enemy wanted me to be destroyed. ọlọ́run ni ò gbà fún wa. God never allowed ah ojú mi ti rí tó ọ̀tá fẹ́ kójú rẹ rí ju bẹ́ẹ̀ lọ ọlọ́run ni ò fi àyè lẹ̀ ò bá ṣàmì ẹ̀jẹ̀ pa ẹ ò bá dúpẹ́ lọ́wọ́ ẹni tó tó pa ọ́ mọ́ yóò tó gbé nítorí ti ayé rẹ ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ o ṣé olúwa mo yìn ọ́ olùgbàlà ìfẹ́ rẹ̀ sí mi ò pọ̀ o ṣé o bàbá. against you. tí kò sẹ́ni ò lẹ́ṣẹ̀ lónìí. there is no one who has not sinned today. bẹ́ẹ̀ ni tó bá sọ pé kò Jésù jẹ́ pé àwọn ò ní ẹ̀ṣẹ̀. whoever say he has never sinned. béèrè pé wo ẹnu ẹ̀ ń tara rẹ̀ jẹ ni. such a person is deceiving himself. òtítọ́ òtítọ́ ò sí. and there is no any truth in him. ẹ bá sọ wọn àlàpẹ mi ah, mi ní ìdí tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. whoever say he doesn't need to ask for forgiveness. mi kì í mi ń because he has never forgiven. ó tẹ́ńbẹ́lú ẹ̀jẹ̀ Jésù nìyẹn. he he has actually ignored or made the blood of Jesus yeah, invalid. I don't need a sin I don't have why do I need to have for forgiveness. All I've seen and fought all the short of God's glory. Gbogbo wa ni a ti ṣe tí a sì ti kùnà sí ògo eh, Ọlọ́run. Gbogbo èèyàn ti ṣe ó sì ti kùnà ògo Ọlọ́run. Padà sí ọ̀dọ̀ Ọlọ́run láti gba ẹ̀tọ́ padà lọ́dọ̀ Ọlọ́run only come through Christ Jesus Christ our Lord. Láti rí ẹ̀tọ́ yẹn àgbà látọ̀dọ̀ Ọlọ́run wá látọ̀dọ̀ eh, Jésù. To have that relationship with God himself you only through Christ Jesus. Láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Torí pé Ọlọ́run ti léèyàn jáde kúrò n'ọ̀dọ̀ rẹ̀. For God has already sent people out of his. Ó mm, mú wọn kú. The only us the only person that can return us back to him is Jesus himself. Ẹni tí ó lè And so he paid the price on the cross of Calvary for your life so ẹ bá sọ pé náà òun ò ní ẹ̀ṣẹ̀ lónìí tàbí pé òun àdó àzọ àfọ̀ forgiveness of sin ó fojú tẹ́ḿbẹ́lú ohun tí Jésù ṣe nìyẹn rárá tá. whoever says doesn't need to ask for forgiveness. bíbélì sọ pé irú èèyàn bẹ́ẹ̀ ó ń tanra rẹ̀ jẹ́ ní òtítọ́ kò sínú rẹ̀ àṣọ fún Ọlọ́run mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí Olúwa dáríjì mi mo jí. kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ jì tell God that God should forgive you all your sin. ẹ̀jẹ̀ Jésù kó wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi lónìí. may the Lord of Jesus wash you away wash your sins away. Olúwa dá àyà tuntun ọkàn mi sẹ́. Father create a new heart in my life jẹ́ kí ẹ̀mí rẹ kó balẹ̀ ayé mi. let your spirit come, upon my ẹ̀mí rẹ kó gbé ayé mi wọ̀. let your spirit come upon my life. kí lè borí ẹran ara sẹ́. so that I will be able to overcome flesh. kí lè borí ìfẹ́kùfẹ́. I be able to kí lè tẹríba ọkàn mi fún. buy myself for you. kí lè ṣe ń tó fẹ́ kí n ṣe. so that will do what you Lord want me to ẹ̀mí ọlọ́run ò sọ̀kalẹ̀ wá wọnú ọkàn mi. àyè ọkàn mi ṣí payá fún ọ. my heart is you. ọkàn mi ké pè ọ́. you. ayé mi béèrè fún ìwẹ̀ mímọ́. my life is requesting you. bóyá máa bọ̀ nú ọkàn mi sẹ́ wá gbé ọkàn yìí wọ̀ eh, wá gbé ayé yìí wọ̀ wá fi ọkàn mi ṣe bùgbé ìwọ ọlọ́run olúwa máa pọ̀ nú ayé mi o olúwa máa pọ̀ nú ọkàn mi ṣẹ́ olúwa gbé ọkàn mi yìí wọ̀ olúwa gbé ayé mi yìí wọ̀ sọ mí di alágbàánu ìwọ ọlọ́run láti tẹrí ọkàn mi bá fún ọ láti ṣèfẹ́ ohun tó fẹ́ ọlọ́run jọ̀ọ́ máa bọ̀ nú ọkàn mi ọkàn mi ṣípayá fún ọ ayé mi ń pè ọ́ ayé mi ń béèrè fún ọ olúwa máa bọ̀ wá máa bọ̀ nú ayé mi ẹlẹ́ṣẹ̀ ni mí o gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbogbo gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbogbo gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbogbo gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbogbo ọ̀rọ̀ rẹ kó gbénú ọkàn mi ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ iyè ni o ọ̀rọ̀ rẹ ìyè ní yẹ kọ́rọ̀ rẹ lè máa gbénu. Send a powerful word into my life. lórí ọ̀rọ̀ mi olúwa rán ọ̀rọ̀ rẹ jáde lónìí ó ní ó rán ọ̀rọ̀ rẹ jáde ó ní ọ̀rọ̀ rẹ sì mú wọn lára dá ó ní tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti jáde ó ní kò ní padà sọ́dọ̀ Ọlọ́run láti ṣe ohun tí láti má ṣe ohun tí Ọlọ́run rán tàbí tí Ọlọ́run bá ti rán ọ̀rọ̀ rẹ jáde ọ̀rọ̀ rẹ láti ṣe ohun tí Ọlọ́run rán ẹ fi orúkọ Jésù olúwa rán ọ̀rọ̀ rẹ jáde sínú ayé mi lónìí ayé mi kò gbà àtúnṣe ńlá ìgbà náà nàmà kó parusa tẹ amala lanu ko gbàdúrà olúwa rán ọ̀rọ̀ rẹ jáde sínú ayé mi lónìí sínú ayé ọmọ mi sí ìrìn àjò mi sí ìdáwọ́lé mi gbogbo lẹ́kọ̀ọ́ gbórúkọ Jésù ìwọ ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ayé mi ìwọ ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ayé ọmọ mi ìwọ ọ̀rọ̀ Ọlọ́run jáde sórí iṣẹ́ mi ìwọ ọ̀rọ̀ Ọlọ́run yìí kà ló máa yaba lẹ́kọ̀ọ́ bẹ̀ sí gbàdúrà kuwa iko nono moko tó lè mẹkẹtẹkẹ bọ lẹgẹli ma kọ parubada ani gbàdúrà ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ayé mi ọ̀rọ̀ Ọlọ́run si sí me. mi ọ̀rọ̀ dua dua. Lord lórúkọ Jesus Kristi Oluwa wa ìwọ tó ti ṣe àkíyèsí kí ni dé tèmi ẹni ẹyàn wá èèyàn twenty two ah pastor yẹn pọ̀ twenty two <laughs> ọlọ́run àmú ọlọ́run aṣọ ẹdẹ nìyẹn Hallelujah. Amen. Oh yeah, oh yeah, oh yeah, yeah. 22, 22 people will list here, list here. and Sunday, Sunday. Pé pé we, ló bá ṣe pé we, yẹn pé kó wọlé kó gbàdúrà àdúrà ni àdúrà ni ń gbà agbára ò ń gbà o. Bẹ́ẹ̀ ni àdúrà ni. It's only prayer that can be answered na not power. Àdúrà ni ń gbà o. It's prayer that can be answered. Àdúrà ni yanjú ọ̀rọ̀ ayé ẹni. It's prayer that gives solution to most problems. Mo ní kí ni àdúrà? What is prayer? Kí ni abẹ́lẹ́dà rẹ̀ sọ̀rọ̀ ni? It's prayer talking to your creator kí yàn bẹ́lẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ní. when you talk to your creator. ọ̀nà tí ò ń ṣe ọ̀nà ọlọ́run ìparun ní mú ló ń fún ayé èèyàn. any journey that is not from God brings destruction to one's life. even though èyí ò tiẹ̀ ní ní ààyè lọ́dọ̀ ọlọ́run. even you no even have position before God. ṣùgbọ́n pé kí ayé olú ẹ̀ dára. but for your life to be good. because I was just listening to one video somebody said ó ní ẹlòmíà pè pé kó òun fẹ́ orí òun fẹ́ sẹ̀ òun fẹ́ gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òun tẹ́lómi ìṣe gangan ohun tẹ́lómi yìí ṣe. so what some people are doing. tẹ́lómi yìí ṣe ibi tọ́ ń yà sí eh, ohun tó ń béèrè fún ó ga lọ́pọ̀lọpọ̀. where where they are asking for or requesting for is so. ìjọ kan láwa náà àdúrà yìí lolúwa sọ fún mi pé ẹnìkan wà níbí. there was a time we were in this prayer. pé ohun tó tó tán fún ẹ tó lò. and God told me that what we are giving to you. ó ń béèrè fún ìjìyà ó ń béèrè fún ìdájọ́. he is asking for punishment over you. torí ohun tó tán gbélé lọ́wọ́ ó ní nǹkan èèyàn nú because mm. what you are having with you have human part with you. òun hmm, oh, ni kí ni ẹ wá ń béèrè fún ìdájọ́ ẹni ẹ ń pè fún ìdájọ́. ó sì wà lọ́wọ́ tiwọ́ náà àìmọ̀ rẹ àìmọ̀ rẹ tì ọ́ sí nǹkan. your your use being ignorance of. gbogbo ohun tó ń béèrè fún ìdájọ́ lórí ayé rẹ lónìí. punishment or judgment. gbogbo tí bèrè fún ìdájọ́ lórí ayé ọmọ rẹ. whenever he is asking for judgment. mo ní sọ́ọ̀lù dẹ́ṣẹ̀. Saul eh, committed a sin àwọn ọmọ rẹ̀ forí ko. and his children were able to. ó ẹ̀ṣẹ̀ tó dá béèrè fún ìdájọ́. the sin asked for the judgment from. wọ́n lọ tó Olúwa pé kí ló ń ṣẹlẹ̀. and they went to God. wọ́n ní ẹ̀ṣẹ̀ Sọ́ọ̀lù ni. and that is sin from Saul. ẹ̀ṣẹ̀ Sọ́ọ̀lù ni. is the sins from Saul. wọ́n àtàlọ́ fẹ́ forí ko. who now bear the consequence. ọmọ ẹ̀ forí ko. his children bear the consequence. àfi mọ̀síbú méjì nìkan ló làjá. only one person was à ń pín orúkọ Jésù Olúwa rán ọ̀rọ̀ rẹ sí mi ó ní tó bá ti rán ọ̀rọ̀ rẹ jáde tí ọlọ́pàá sọ pé ọmọláyọ̀ wàá ṣe rere o pé ọmọláyọ̀ pé wàá ṣe rere ọ̀rọ̀ yẹn ò lè padà lọ bá Ọlọ́run pé mi rí ọmọláyọ̀ mi sì rí pé mi rí ìbíkúnlé pé mi rí pé mi rí ó dẹ kí ọ̀rọ̀ náà kó wá sí ìmúṣẹ ẹ pé orúkọ Jésù jésù àkókò ti tó olúwa rán ọ̀rọ̀ yẹn jáde sí mi ọ̀rọ̀ ọlọ́run jáde sí ayé mi o ọ̀rọ̀ ọlọ́run jáde sí ayé ọmọ mi ayé mi kò gba ojútùú ọ̀nà mi kò rojú bẹ́ẹ̀ kọ́ orúkọ jésù ẹni máa israẹli rán ọ̀rọ̀ rẹ jáde rán ọ̀rọ̀ rẹ jáde onírọ̀ ọ̀rọ̀ rẹ ó sì mú wọn lára dá gbogbo tó ń là kọjá sọ fún ọlọ́run àlàyé olúwa rán ọ̀rọ̀ rẹ sórí ẹ̀ rán ọ̀rọ̀ rẹ sórí ogun ayé mi rán ọ̀rọ̀ rẹ sórí ogun ayé mi rán ọ̀rọ̀ rẹ sórí ogun ayé mi rán ọ̀rọ̀ rẹ sí ìdààmú mi orúkọ jésù olúwa rán ọ̀rọ̀ rẹ sínú ilé mi ọ̀yà kó orúkọ jésù dáadáa àmàlà nanu kó gbàdúrà orúkọ jésù ọba tó pọ̀ ní pàtàgbára ẹni máa ń sọ́ọ̀lì rán ọ̀rọ̀ rẹ jáde ní orúkọ jésù ọ̀rọ̀ àgbà ọ̀tẹ́ pé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tí ń gbé ọ̀rọ̀ mi ní orúkọ Jésù rán ọ̀rọ̀ rẹ jáde wọ́n yẹ kó orúkọ Jésù kàdó yìí máa kú tó kó lè máa kàtà sọ fún Ọlọ́run kọ́lọ́run kó rán ọ̀rọ̀ rẹ jáde sí ọ kọ́lọ́run rẹ kó rán ọ̀rọ̀ rẹ jáde sí ọ ó ní ó rán ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ sì mú wọn ní ara dá Olúwa rán ọ̀rọ̀ rẹ jáde kí ayé mi kó gbójútù olúwa rán ọ̀rọ̀ rẹ jáde kí ayé mi kó rójú ó yá ó yá màmá lanu kó gbàdúrà rán ọ̀rọ̀ rẹ jáde bàbá rán jáde rán jáde rán jáde rán jáde rán jáde olùgbàlà rán jáde olùgbàlà rán jáde olùgbàlà rán jáde olùgbàlà rán jáde olùgbàlà rán jáde olùgbàlà rán jáde olùgbàlà rán jáde olùgbàlà rán jáde olùgbàlà rán jáde olùgbàlà rán jáde orúkọ jésù dada orúkọ jésù dada bí orúkọ jésù dada mo ní kò fi orúkọ jésù dada ó yá ó yá màmá orúkọ jésù dáadáa ọ̀rọ̀ ọlọ́run jáde sí ayé mi ọ̀rọ̀ ọlọ́run jáde sórí iṣẹ́ mi jáde sínú ilé mi olúwa rán ọ̀rọ̀ rẹ sí mi ọ̀rọ̀ kó fún mi ní ìṣẹ́gun ọ̀rọ̀ kó rán ayé mi padà orúkọ jésù ọ̀rọ̀ kó dá mi láre ìkànnà màkópa rúpàtẹ́rìà lè sọ́ńdò bò kò ṣèkìtì bò olúwa rán ọ̀rọ̀ jáde sí ayé àwọn èèyàn yìí ní orúkọ jésù gbogbo ọwọ́kọ́wọ́ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wá sọ fún ọlọ́run gbogbo ọ̀rọ̀ tí ayé sọ sórí mi. thank God that every wrong word spoken into my life. gbogbo ọ̀rọ̀ tí ń jà nínú ayé mi. every wrong word that is moving in my life. gbogbo ọ̀rọ̀ tí ń jà lórí ayé àwọn ọmọ mi. every wrong word that is fighting in the life of my children. gbogbo ọ̀rọ̀ tí ń jà lórí ìrìn àjò mi. every wrong word that is fighting over my journey. gbogbo ọ̀rọ̀ tí ń jà lórí iṣẹ́ mi. every wrong word that is fighting over my job. every darkness. mo ní sátani ti kọ́ lọ́tàn mo ní sátani ti kọ́ látọ̀dọ̀ ọlọ́run. Satan has claimed that from God. ó mọ̀ pé ọlọ́run máa ń sọ̀rọ̀ náà ni. he knew that God used to talk. òun náà tó ń lọ ọ̀rọ̀ náà lòun náà máa ń sọ. that is why he too used to talk. ẹlẹ́nu wa pé ọmọ alágbájá báyìí o. that is why they are calling. nǹkan báyìí ló gbúdọ̀ ṣe láyé ẹ mọ́ o. you must not do something in life. tí o ẹ bẹ́ẹ̀ ni ẹ ọmọ báyìí lágbájá báyìí o. you someone like this. ibi ni o lè dé mọ́ láyé. ẹ fi orúkọ Jésù gbogbo ọ̀rọ̀ tí ayé sọ sórí mi ètò dá mi gúnlẹ̀ sójú kan gbogbo ọ̀rọ̀ tí ò jẹ́ kí n dìde gbogbo ọ̀rọ̀ tí ò jẹ́ kí n jẹ́ èèyàn gbogbo ọ̀rọ̀ tí ò jẹ́ kí n ṣe nǹkan tí ayé ń ṣe fún ohun rere gbogbo ọ̀rọ̀ tó dá mi dúró gbogbo ọ̀rọ̀ tó jà lórí ayé àwọn ọmọ mi gbogbo ọ̀rọ̀ tó jà ní ìrìn àjò mi gbogbo ọ̀rọ̀ tó lòdì ẹgbọ́ ọ̀rọ̀ olúwa lórí ayé mi lónìí ẹgbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ọ̀rọ̀ èpè ní orúkọ Jésù ẹgbọ́ ọ̀rọ̀ olúwa ó yẹ dákẹ́ ó yẹ wọlẹ̀ ó yẹ ọmọláńlá lórúkọ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù gbogbo ọ̀rọ̀ tó yàtọ̀ tó yàtọ̀ sórí ayé mi lónìí o ìkànnà màmá sọ́nù yagaba èké tolémokó tolémekẹtẹlẹmọ pé orúkọ Jésù gbogbo ọ̀rọ̀ tó lòdì gbogbo ọ̀rọ̀ tí ayé sọ sínú ìran mi ní orúkọ Jésù gbogbo ọ̀rọ̀ tó ń jà mí lógun ní kàdó bàkọ́ gbogbo ọ̀rọ̀ tí ń jírí ayé mi gbé gbogbo ọ̀rọ̀ tó dá ayé mi gúnlẹ̀ ọmọláńlá ni kò gbàdúrà ní orúkọ Jésù olúwàbọ̀ wí olúwàbọ̀ wí olúwàbọ̀ wí ìwọ ọ̀rọ̀ yìí di asán lórí mi lónìí o ìwọ ọ̀rọ̀ yìí di asán lórí ayé àwọn èèyàn yìí gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ ní orúkọ Jésù gbogbo ọ̀rọ̀ ogun ní orúkọ jésù gbogbo ọ̀rọ̀ ìdádúrà ìkàtàyàgàbà ẹgbàdúà sọ fún ọlọ́run olúwàgbọ́ wí o ní orúkọ jésù olúwàbá ìwọ ọ̀rọ̀ ìwí ní orúkọ jésù ọ̀rọ̀ tí mo bá ń lẹ̀ nínú ìran ní orúkọ jésù gbogbo ọ̀rọ̀ orílẹ̀-èdè ìkànnà nàkàtà ó yá sọ fún ọlọ́run alààyè ní orúkọ jésù gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ní orúkọ jésù èyí tí ayé sọ sórí ìrìn àjò mi ní orúkọ jésù màkàyí màkà tòtòlìmàtẹ́ lè púródòkò tòtòlìmàkàtẹ́yàmà àní gbàdúrà gbogbo ọ̀rọ̀ yìí olúwa bá ìwọ ọ̀rọ̀ yìí ní orúkọ jésù ó yá sọ fún ọlọ́run gbogbo ọ̀rọ̀ tí ò ṣe ti ọlọ́run lórí ayé mi gbogbo ọ̀tí òṣè ti ọlọ́run ní orúkọ jésù èyí tí ayé sọ sínú afẹ́fẹ́ èyí tó sọ sínú igi ní orúkọ jésù èyí tó fi sọ sínú ayé mi èyí tó sọ sínú ìrìn àjò ayé mi gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa. Amen a ní orúkọ jésù. na call the name of jesus. ìwọ ọ̀rọ̀ yìí asán. you this word become invalid. ìwọ ọ̀rọ̀ yìí ní jayé mi mọ́. you this word will not affect my life. ìwọ ọ̀rọ̀ yìí ní jayé mi mọ́. you this one word will not affect my life. ìwúlò kan tó kẹlòmí tẹ̀ tó fi nǹkan sílẹ̀. even eh, before some people put something down. ọ̀kan fẹ́ ṣe nǹkan ọ̀rọ̀ náà ni ó sọ sí i. it's word they are going to say. ilé wọkí wọkí tó bá ti ta bí ìkọjá o. you this. ìbá ìbí kò bí tó yẹ káyé ẹ̀dó sílẹ̀ o. this is where you are going to stop. whenever you do this. ìbá ìbí because ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ìyè wà ńbẹ̀. Because from word there is life. Ẹ nínú ọ̀rọ̀ Iye wà nú ọ̀rọ̀ from word there is life. ẹ eh, o o Ọlọ́run kan ti fi àṣẹ sínú ọ̀rọ̀. God has given it an authority. o bẹ kókó má sọsọ kú sọsẹ ayé ara tiẹ. that is why you say wrong thing to your life. ẹ eh, torí pé eh, àṣẹ wà ń bẹ. God there is an authority. Ọlọ́run ti fi àṣẹ sínú ọ̀rọ̀. God has put an authority. àní ẹ pé orúkọ Jésù. God the name of Jesus. ìwọ ọ̀rọ̀ kọrọ. you this wrong word. ètí ayé sọ sórí ìran mi. that people have spoken to my generation. ètò ń jẹ́ tó ń fi ayé mi làkàlàkà. that is taking my life. èyí tí ò jẹ́ kí ayé mi kó débi tó kó dé yìí. that doesn't make my life to be where it's supposed to be. gbogbo ọ̀rọ̀ this word that is bringing me back. gbogbo ọ̀rọ̀ tí ò Jésù wọn gbọ́dọ̀ lọ sí ọmọ ìlànà. Ẹ Call the name of Jesus. Olúwa dá ìwọ ọ̀rọ̀ yìí dúró. God put an end to oh, this. Olúwa dá ìwọ ọ̀rọ̀ yìí dúró. God put an end to this. O oh, màkà Olúwa dá ìwọ ọ̀rọ̀ yìí dúró. God put an end to this. Ìwọ ọ̀rọ̀ yìí. Through this word. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Hear the voice of the Lord. Ọ̀rọ̀ yìí ó di asán lórí ayé mi. Ọ̀rọ̀ yìí gbọ́ di asán lórí ìran mi. Gbogbo ọ̀rọ̀ tí ń jà mí lógun yìí o. Gbogbo ọ̀rọ̀ tí ń jà mí lóde. Gbogbo ọ̀rọ̀ tí ń jà ayé mi lóde. Gbogbo ọ̀rọ̀ tí ń jà iṣẹ́ mi lóde ìwọ ọ̀rọ̀ yìí olúwa bọ̀ wí olúwa bọ̀ wí ó di asán lórí ayé mi o ó di asán lórí iṣẹ́ mi o ó di asán lórí ayé àwọn èèyàn yìí gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ó olúwa bọ̀ wí olúwa bọ̀ wí o olúwa bọ̀ wí o olúwa bọ̀ wí o olúwa bọ̀ wí o olúwa bọ̀ wí o gbogbo agbára rẹ lórí ìlé gbogbo ipá rẹ lórí ayé àwọn èèyàn yìí ó yá di asán lónìí dúà dúà lórúkọ Jésù Kristi olúwa wá olúwa kó tú ọ sílẹ̀ Babátúndé. May God deliver you Babatunde gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ kó di asán o. everyone was spoken to you may you become. gbogbo ẹni tó bá gbé ayé rẹ ṣépè lónìí. everyone that calls you. ọ̀wọ́ ọ̀rọ̀ náà lórúkọ Jésù kó di asán. may them become invalid. ọ̀rọ̀ náà kó di asán. may them become invalid in life ọ̀rọ̀ náà kò di asán. may then become nothing in your life. ọ̀rọ̀ náà kò di asán. may then become invalid in your life. ọ̀rọ̀ náà kò di asán. may then become invalid in your life. bẹ́ẹ̀ ni ó sì rí. bá Sátánì wí. bá Sátánì wí nínú ayé mi Jésù Olúwa jẹ́ wàá ìyanu rẹ̀. kó bá mi bá Sátánì. while eating. ẹnìkan ò ní ṣì jẹ. you will not be misfortuned while eating. Eh, oúnjẹ tó ń mi orí mi máa sọ mi bá mi kéèyàn kẹ́ kẹ́ kẹ́ o mọ àwọn tí ní ká má jẹ mọ́ mi ní kó mọ́ jẹ o. I never said you should not eat. o eh, ní ṣì jẹ. you will not have the misfortune while eating. o ní ṣe jajẹ. you will not have the misfortune of eating fish. o ní ṣe ẹja you not have the misfortune of eating fish. o ṣe kó mọ jẹjà o. I never say you should not eat fish. jẹjà pápápá. eat fish. ṣùgbọ́n eh, ilé tó bá ṣe mí ni kó má délé àwọn èèyàn kó má sọ pé ah pastor ó lè sọ pé bóyá ẹja ẹran máa gbé wá wúmọ ah, ah, èèyàn burúkú rẹ ó lè má rí bẹ́ẹ̀ o mo sọ pé èèyàn kí ẹ sára. you have just have to be careful. because mm, olùdí nìsín kéṣù náà ti sẹ́tò olú ẹ̀ kó yẹ kó ní nǹkan burúkú sọmọ nìkejì ẹ̀ yá bàtí pásọ̀ ẹ̀ dẹ̀ sọ̀rọ̀ ilé sísá yìí mo lè wá dé bó ṣe gbé ẹja kàkàkàkà ńlẹ̀ rẹ̀ ṣe kí n jẹ ah burúkú ní sísá yìí ó lè má rí bẹ́ẹ̀ o. it may not be so if you think someone has already prepared a delicious fish for you. ọ̀sẹ̀ ìṣúná ó gbọ́nú àríkèrèkè rẹ̀. Satan told his wife. ṣùgbọ́n kò kíì sára. but just be careful. Mm, kò kíì sára. be careful. kíì sára yìí pé gbogbo èèyàn náà pé ó jẹ́ pé gbogbo àfi pé ẹja forever pé wọ́n ń gbẹ́ja fún yàn á ah, mi ń jẹ́ja mọ́ kí ló dé ìjọba ti sọ fún wa ní orí prayer kan tó ní ká ẹja ọ̀rẹ́ jà mo ti pẹja tì nílé onílé. while being careful does not mean you should now hate fish or not eat fish with someone just be careful. Uh, so kí jẹ́ kí i'm trying to narrow it a little bit mo fẹ́ mo lọlẹ̀ díẹ̀ sí i lọ́wọ́ ẹbí ẹbí èèyàn adé ayé èèyàn sọ mo ti mo ti narrow ẹ̀ dáadáa. i'm narrowing it now to the family. so mo ti narrow ẹ̀ báyìí now we need to the family now. gbogbo alágbára èèyàn ẹbí tó fẹ́ gbé ogun dìde sí. every powerful man that want to engage war with me. lórúkọ jésù kí ọlọ́run kó ba ogun náà. may God stop them. ò ní ṣì jẹ. amen. ọ̀tá rẹ̀ ò sì ní rí ọmú. amen. arákùnrin kan mo mi ìmọ̀ bá arákùnrin ni mo lórúkọ yẹn mi á mọ̀ bóyá orúkọ yẹn lù family abẹ́ ti bá mi sọ̀rọ̀ rí. I see someone's that is mo rí bí Káyọ̀dé. I see Káyọ̀dé. I don't know ṣùgbọ́n mo ṣe rí orúkọ yẹn. as i'm seeing the name. ohun tí mo gbọ́ rè gbogbo tẹ̀ ń là kọjá. everything you are passing through Kayode. orí ọ̀fẹ́ yóò dájú lórí ẹ. God's grace will be sure for you. mo ṣe rí orúkọ yẹn náà ni mo ṣe mo ṣe rí list orúkọ yẹn ni mo gbọ́ ohun yẹn mo yàrá mo ẹnìkan náà mo rí adúlù bẹ́ẹ̀ bóyá Bọ́lá àní there's something tí mo rí um, mo ṣe wo orúkọ you know there's something tí mo gbọ́ nípa ẹni yẹn mo kọ̀ mo gbé kúrò maybe I don't know Mori any Moshe. Sometimes I see uh, your name and like I'm able to tell a little bit, like King Kowun Koyidie. Hallelujah. Gbogbo n tẹ́ ń là kọjá. Everything you are passing mm. through. Olúwa yóò mọ̀ yẹn kúrò bẹ́ẹ̀ gbogbo tí ayé ẹni là kọjá olúwa yóò mú ìsinmi jáde ẹ pe orúkọ jésù àti orí ṣe tú orí tèmi ṣe o. So mo tún uh, renew my head. O ti ní kí n gbé orí mi wá bá ọ. Said I should bring my head before you. O ní kí n gbé ayé mi wá bá ọ. Said I should bring my life before you. Mo ti gbógun ayé mi dé báyìí. I brought the problem to you. Ìdààmú mi rè níwájú ìwọ lọ. This is my confusion before you. Àrọ́mọ bí ni o. This is my barrenness. Àìrọ́kọ ni o. This is my order. Àríṣẹ́ṣe ni o. This is no joblessness. Gbogbo tó ń da ògo nù mọ́ mi lọ́wọ́. Everything that is scattering Gbogbo tó ń da ògo nù mọ́ mi lọ́wọ́ gbogbo tó ń da ògbónú mọ́ mi lọ́wọ́ gbogbo tí ò fẹ́ kí ìlérí ọlọ́run ṣe gbogbo tí ò fẹ́ kí n kú ní ipò tí mo wà yìí gbogbo tí ò fẹ́ kí n dàgbàsókè gbogbo tí ò fẹ́ kí n rí ọwọ́ yọ alágbá tí ò fẹ́ kí n gbádùn àyè alágbá tí ò fẹ́ kí n ní àṣeyọrí gbogbo ogun tí ń dààmú ìran mi ẹgbẹ́ òròlúwa ó yẹ wọlé amọ̀lánlanu ògbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù gbogbo tó dúró tì mí gbogbo tó dúró ti ṣẹ́ mi bàbá ní orúkọ jésù gbogbo tó fa ọ̀nà mi sẹ́yìn gbogbo tó fa ayé àwọn ọmọ mi sẹ́yìn ní orúkọ jésù olúwa bọ̀ wí lónìí olúwa bọ̀ wí lónìí olúwa bọ̀ wí lónìí mo tó fayé àwọn yé àwọn èèyàn sẹ́yìn olúwa wí lónìí olúwa wí lónìí ní orúkọ jésù gbogbo tó ní kò sí ọ̀nà alágbára tó ní kò sí ọ̀nà fún ìṣerere ní orúkọ jésù alágbára tí ó sọ pé kò sí ọ̀nà fún àṣeyọrí nínú ayé mi lónìí olúwa bọ̀ wí o olúwa bọ̀ wí o olúwa nínú ayé àwọn èèyàn yìí olúwa bọ̀ wí o olúwa bọ̀ wí o àní gbàdúrà àní kó sọ fọlọ́run kọ́lọ́run bá ogun yẹn wí ọlọ́run bó ogun ẹwí ní orúkọ jésù olúwa bọ̀ wíwá orúkọ jésù ogun tí ń yọ ayé mi lẹ́nu ogun tí ń yọ ayé ọmọ mi lẹ́nu ogun tí ń gbà má mi lọ́wọ́ ogun tí ò fẹ́ kí n rí ògo ayé mi lò ní orúkọ jésù olúwa bọ̀ wí àní gbàdúrà olúwa kólúwa kó bá ogun yẹn wí kólúwa bá agbára yẹn wí kólúwa bá ipá yẹn wí ní orúkọ jésù gbogbo ipá gbogbo agbákágbára ní orúkọ jésù gbogbo ipápá tí ń yọ mí lẹ́nu ní orúkọ jésù gbogbo akí tí ń yọ ayé mi lẹ́nu tí ń yọ ìrìn àjò mi lẹ́nu gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa wọ́n tó ti ṣe àkíní ẹ̀ tó ṣe ẹ̀ ìwọ tó bá sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó sọ fún ẹ̀mí mẹ́ tó sọ̀rọ̀ pé ẹni tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ayé ẹ̀yẹn pé wọlé kókó ọ̀sán náà àdúrà yìí. someone spoke with you last week and you called that ní ìlọsí ilé ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ lásìkò tó tó pè é yẹn the person that called you. ẹni tó tó sọ fún ẹ yẹn. the person that called you. sọ fún pé ah mo fẹ́ kó kó kó kó kó join kó kó jọ kó wa. tell him that I want you to join him. sọ fún. tell him. tó bá gbọ́ ogun ayé rẹ̀ á sì parẹ́ if he can listen to you then his problem will disappear. sọ fún pé kó sáré wọlé kó sáré gbàdúrà yìí. just come in and pray. ah pastor ẹ fẹ́ kó wọlé ẹ fẹ́ kó wọlé ẹ ẹ amú amú kọ́tẹ́ ń sọ. So bẹ́ẹ̀ ni mo fẹ́ kó wọlé ni <laughs> hallelujah ṣùgbọ́n tẹ́ni yẹn bá lè torí ọ̀fẹ́ yẹn bá dájú fún. if that person is strong. ká let's see what will happen after that ẹ pe orúkọ jésù. call the name of jesus. olúwa fi ìsinmi fún ọkàn mi. give a peace unto my mind. mo ti dààmú tó. i have troubled enough. mo ti dààmú lórí ìwé ìgbénu ìtó. i have been troubled enough over this thing. mo ti dààmú lórí ayé àwọn ọmọ ìtó. i have been troubled enough over my kids. mo ti dààmú ní gbogbo ọ̀nà tó. fi ìsinmi fún ọkàn mi. give a peace unto my life. fi ìsinmi fún ọkàn mi. give a peace unto my life. lomijé mi nù. wipe away my sorrow. mú ẹkún mi kú. wipe away my tears. jẹ́ kí ìdààmú mi dópin. let my sorrow come to me. ah ìkà ló mà kó talí jẹ́ kí ìdààmú mi dópin kò dènìmọ̀ kúndìlìmọ̀ sí kìtìlìmọ̀ jẹ́ kí ìdààmú mi dópin ìkàndóbi kò ṣàtọyàbà ìkànnọ́nìmọ̀ kọ́ pèrèdè kẹtẹlẹ́wò jẹ́ kí ìdààmú mi dópin orúkọ Jésù Olúwa fi òpin sí ìdààmú mi fi ìyapa sí mi àtogun ayé mi ìyìnbà kọ́ sọ̀tọ̀ fi ìyapa sí ìdààmú mi gbogbo ọ̀nà ní orúkọ Jésù gbogbo alágbá tó mú nǹkan lé fún mi tó mú nǹkan nira tó mú àṣẹ ṣe orí nira ní orúkọ Jésù Olúwa bọ̀ wí lónìí o ìwọ tó mú nǹkan nira fún ayé mi gbogbo táwọn èèyàn gbà kọjá tó di tiẹ̀ tó wọ́n lè gbà kọjá yí kàtàkàtàkàtà gbogbo tó fún àwọn èèyàn tó di tiẹ̀ tí wọ́n fẹ́ rí ọkọ̀ yí kànọ́nọ́mọ́gọ́ bàkàtà ní tòótọ́ tó lẹ́bọ̀ tó yàrá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá ẹ pé orúkọ jésù ọlọ́run jẹ́ kó ṣẹ́ lónìí. let it come to an end today gbogbo ogun tó fẹ́ fa ayé mi ṣẹlẹ́yà. every problem that wants to make jest of my life. láàárín àwọn ẹbí. oh in between my family. láàárín àwọn ẹbí. between my families. ogun tó fẹ́ fi ayé mi ṣe ẹlẹ́yà. problem that wants to make me to be. tó fẹ́ fi ayé that wants to make jest of my life. yes ogun tó fẹ́ kí èmi ṣe ẹlẹ́yà. every problem that I want to make jest of my life. láàrin ẹbí láàrin ọmọ ìyá. over my children over my life. mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní o. I'm speaking to you. mo ń bẹ́ẹ̀ wọ sọ̀rọ̀. I'm speaking to you. ogun tó fẹ́ fi mí ṣe ẹlẹ́yà láàrin ọmọ ìyá. every problem that I want to make jest of me that I want to make. ẹnìkan ló kù ìwọ náà ló kù. you are the only one left. ẹnìkan ló kù ìwọ náà ló kù bẹ́ẹ̀. ogun tó fẹ́ fi mí ṣe ẹlẹ́yà láàrin ọmọ ìyá. every problem that I want to ridicule me ogun tó fẹ́ fi mí ṣe lẹ́yà láàrin ọmọ ìyá ọlọ́run gbà mí lọ́wọ́ ogun iná yìí Father save ọmọ mi yìí save my children ọmọ mi yìí ogun tó fẹ́ fi ayé rẹ ṣe láàrin ọmọ ìyá olúwa gbà mí lọ́wọ́ ogun yìí save me from this problem olúwa gbà mí lọ́wọ́ ogun yìí save me from this problem ogun tó fẹ́ fàyè mi ṣẹlẹ́yà láàrin ọmọ ìyá problem that wants to make death ogun tó fẹ́ fàyè mi ṣẹlẹ́yà láàrin ọmọ ìyá olúwa gbà mí lọ́wọ́ ogun yìí gba ọmọ mi lọ́wọ́ ogun yìí gba ayé mi lọ́wọ́ ogun yìí jẹ́ kí ogun ìdogun ìtọ́ṣẹ́ lónìí jẹ́ kí ogun ìdogun ìtẹ̀mọ́lẹ̀ ogun tó fẹ́ fàyè mi ṣẹlẹ́yà láàrin ọmọ ìyá ní orúkọ Jésù ogun ìwúwo rẹ nínú ayé mi ìkàtọ́lì máa ṣáńdà yaba bẹ́ẹ̀ kò gbàdúrà kọ́lọ́rù kò ṣe ogun yẹn olúwa ṣe ogun yẹn olúwa ṣe ogun yẹn ogun yẹn mi ogun tó fẹ́ yẹ̀yẹ́ mi ogun tó fẹ́ yẹ̀yẹ́ ìrìn àjò mi láàrin ọmọ ìyá ní orúkọ Jésù ogun tó fẹ́ yẹ̀yẹ́ mi láàrin ọmọ ìyá mi oyeyeyeye ìkòtò lè mà kó tẹ̀ yebo àní gbàdúrà ogun tí o fẹ́ kó o ṣe rẹ ní nẹnẹmọ kó fẹrikẹtẹ lẹ́ńtòtòlì màkàtàyàbà gbúàdúà lórúkọ Jésù Kristi olúwa wa àní orúkọ Jésù mo ní níyàn tí ogun láti ṣẹ́. problem has to be conquered. kéèyàn tó wọ bí ìṣeré lọ. before you can go into your uh, place of success. ogun láti ṣẹ́ o. problem has to be conquered kéèyàn tó wọ ibi ìṣeré lọ. before you uh, before you go into a place of. ṣèbí jésù ló sọ pé. jesus said. ó ní wọlé alágbára lọ. seven will into this powerful man. Hmm. bí kò ṣe pé ogun láti kọ́kọ́ ṣẹ́. except he is able to conquer the man. ohun tó ń sọ nìyẹn. and that is what he said. bí kò ṣe pé máa di alágbára yẹn. that means he has to bind the man first. kéèyàn tó rí alágbára dè. before you are able to bind. èèyàn láti ní agbára lórí alágbára. you have to have power over the strong man torí pé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ti ṣìyanu ayé yín o. some people have done good God have done good in your life. tí ọlọ́run bá bẹ̀ sí sọ pé ah, listen mo eh, n tó mo ti fún ẹ tipẹ́tipẹ́. God say that thing you have been asking I have been giving you. jẹ́ kí n sọ fún ẹ tó ń di ẹ lọ́wọ́ rèé. let me tell you this what is the story. lọ́dọ̀ tèmi mi ti fún ẹ o. before me na I have given you. lọ́dọ̀ tèmi mi ti mọ̀rọ̀ mi ṣe fún ẹ. before me na I fulfilled my word before. bẹ́ẹ̀ni because ọ̀rọ̀ mi ò lè parọ́. because my word will not lie. èmi ti ṣe tèmi fún ẹ. I have done my own. ṣebí Ọlọ́run ṣe ti Daniel God did the one of Daniel to him. Ah, gbogbo èèyàn ló mọ̀ ṣebí Ọlọ́run. everyone knew. Ọlọ́run Ọlọ́run Israẹli ó ṣe ti Daniel fún. God of Israel did our answer dinner mo ní ọlọ́run ìsírẹ́lì ọlọ́run israẹli ó ṣe ti Daniel fún. did the one of Daniel for him. bọ̀ lórí ogun Persia. but on that problem of Persia. kò jẹ́ kí Daniel rí tiẹ̀ gbà. that Persia never allowed him to. ẹ pe orúkọ Jésù bí tẹ wà sẹ́. ogun tí o fẹ́ kí rí tèmi gbà. this problem doesn't want me to have my home. gbogbo alágbára ní aládùúgbò mi. every powerful man in my vicinity. gbogbo alágbára bàbá mi. every powerful man in my family's house. gbogbo lórílẹ̀‐èdè yìí. every powerful man in this country. gbogbo iṣẹ́ mi. every powerful in my job. èyí tí o fẹ́ kí orí ohun tí o tó fún mi gbà. that doesn't want me to have that in your have given to me. gbogbo ohun tí ò fẹ́ kí o rí ohun tó fún mi gbà. everything that doesn't want me to have that thing you have given unto me. gbogbo ipá tí ò kí n rí ohun tó fún ayé mi gbà. every that doesn't want me to have that thing you have given unto me. gbogbo alágbára tí ò fẹ́ kó bí o ṣe pè fún mi. every power that doesn't want you to look like me. gbogbo alágbára tí ò kí ọwọ́ mi tẹ ohun tó gbé lé lọ́wọ́. the power that doesn't want my hand to touch that thing you have given unto me. ìdí tó mi ní kó gbàdúrà nìyẹn. that is why he says she prayed. ìdí tó mi ní kó gbàdúrà nìyẹn. that is why he says she prayed. mo fẹ́ fún ẹ o. I want to give you. ṣùgbọ́n alágbára kan ní ó ti o. ẹ èmi kí n bá gba òun ẹ pé orúkọ jésù gbogbo tí ò fẹ́ kí n rí ohun tó fún mi gbà gbogbo tí ò fẹ́ kí n débi tó yẹ kí n dé gbogbo alágbà ajá yí ẹni kulẹ̀ gbogbo alágbà dènà yí ẹni gbogbo alágbà tí ò fẹ́ kí n rí ìrànlọ́wọ́ alágbà tí ò fẹ́ kí ayé mi ẹ pé orúkọ jésù ìwọ emmanuel gbàdúrà ìlíà ìlíà sáyà gbogbo tí ò fẹ́ kí rántí mọ́ nígbà oyeyeyeye olúwa tẹ̀lé agbára náà bá abala lanu kò gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù gbogbo tí ò fẹ́ kí rí ohun tó fún mi gbà Everything that is stopping my life not to receive what you have for me, what you have prepared for me. Gbogbo tí o fẹ́ kiri wo ìgbélu yẹn gbà, ìkànnà náà máa kó pẹ̀lú pẹ̀tẹ́kẹ̀tẹ̀, àní gbàdúrà sẹ̀, Olúwa bọ̀ o, Olúwa fi ọ̀nà Gbogbo tí o fẹ́ kiri ohun tó tí mo bè lọ́wọ́ rẹ Jésù, sọ pé béèrè gbogbo ẹ mẹ gbogbo ipá tí ò fẹ́ kí ikó yanjú ní tètè lè màkàtà lè tètè lè màkàtà yàrá lè pẹ́ndó tótótó lè gàbà lè sọ́ndó lè màkẹ́tẹ́ lè bó gàbà àní gbàdúrà ní orúkọ Jésù gbogbo tí ò fẹ́ kí rí ọkọ tó fún mi gbà o ní orúkọ Jésù gbogbo tí ò fẹ́ kí rí àṣeyọrí mi gbà ní orúkọ Jésù gbogbo tí ò fẹ́ kí rí ìwé ìgbélu gbà abala ni kò gbàdúrà gbàdàgbà tí ò fẹ́ kó rọ́mọ bí ní orúkọ Jésù olúwa bọ̀ wí gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá àní sọ fún ọlọ́run. now tell God. Ọlọ́run jọ̀ọ́. God please. Àní gbogbo ohun tí ò fẹ́ kí n rí tó fún mi gbà. Everything that doesn't want me to get that thing you have given unto me. Kí ló ṣe Ọlọ́run tọ́lọ́run ò fẹ́ fún ẹ lówó? Why won't God Why won't God give you money? Kí ló ṣe fún Ọlọ́run tó pé Ọlọ́run Ọlọ́run tó lówó lọ́wọ́? What have you done for God that God would not want to give you money? Ọlọ́run tó ní owó lọ́wọ́. God that has money. Wọ́n á fi owó jẹun. Now now no don't, doesn't want to give you bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ tó. is that how as you plenty your sin ọlọ́run tó ní ọmọ lọ́wọ́. God that had children. ó wá ń fìyà ọmọ jẹ ọ́. now punishing your with that. sunkún lórí ọmọ. that he should be crying over children. kílẹ̀kùn rẹ̀ dà fún. what does that cost him. ó ti jẹ́ ọlọ́run kó tó dá ọ. he has been God before he created you kò ṣe pé nítorí ọ̀rọ̀ rẹ ló máa fi jẹ́ ọlọ́run. it's not because of your word that is why he's going to be a god. kò ṣe pé nítorí ọ̀rọ̀ ayé rẹ ló máa fi jẹ́ ọlọ́run. it's not because of your word he's going to be god. ó ti jẹ́ ọlọ́run already. he has been god he's god already. kó o tó dáyé ó ti jẹ́ ọlọ́run. before you were created. ní ìgbà tí ìyàn àti lọ ó sì ń jẹ́ when you are no more he's so good. so kí ló wá fẹ́ ṣe tẹ́pẹ́ fún òpé ẹ eh, eh, títẹ ni màá kọ́ ẹ lọ́gbọ́n. so why is he now going to punish you. wà wà gbà eh, aláàánú ni ọlọ́run yìí. Lord is a merciful God. gbogbo alágbá tí ń dí mi lọ́wọ́. every powerful man disturbing my life. gbogbo ipá tí ò fẹ́ kí ohun tó fẹ́ fún mi. every power disturbing what that don't want to see that. ẹni that person that asks you ask me. ẹni tó ní ká béèrè ó fẹ́ fún wa ni. the person that wants to ask give, wants to give you. ẹni tó ní ká béèrè fẹ́ fún wa ni na. the one who says you should ask wants to. báwo ló ṣe máa sọ pé kí n béèrè why will he now deny you. kí ló kí ló kí ló kí ló kí ló kí ló kí ló kí ló o kì í ṣèyàn bàbá ọlọ́run ò kì í ṣèyàn kì í ṣèyàn tó ń parọ́ àní gbogbo ogun ìdílé. every problem of ogun ọ̀rẹ́. every problem of friends. ogun èpè ìdílé. every problem of course. ìjà ìdílé. every problem of fight. gbogbo alágbára kágbára. every strange powerful man. gbogbo àwọn èèyàn ìkà tó fọwọ́sowọ́pọ̀. every wicked people that join together. gbogbo àwọn ìkà tó fọwọ́sowọ́pọ̀. every wicked people that join together. lórí ọ̀rọ̀ iṣẹ́ mi. over my job. lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi. over the life of my kids. lórí ìrìn àjò mi. over my journey. èyí tí ò fẹ́ kí n rí ohun tó fẹ́ fẹ́ fún mi gbà. Ah! olúwa bọ́ ọ wí lónìí olúwa bọ́ ọ wí lónìí olúwa gbé ọ dè lónìí ó yẹ fi ayé mi sílẹ̀ ohun tó fún mi ó yá máa bọ̀ wá ohun tó ti fún mi yẹ máa bọ̀ wá ọmọ mi máa bọ̀ wá o ọkọ mi jáde wá iṣẹ́ mi jáde wá ilé mi jáde wá ọkọ mi jáde wá ó yá bẹ̀rẹ̀ sí béèrè fún jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá ìrí ayé àwọn èèyàn yìí jáde ní orúkọ Jésù ire yìí kó jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá ní orúkọ let your blessing begin to manifest you ní orúkọ Jésù gbogbo èèyàn pàrọ̀tà ire yìí kó jáde wá o ní orúkọ Jésù ẹgbà ìwé ìgbénu yìí ọ̀nà àbáyọ yẹn kó là ọ̀nà bá síbi ìṣerere kó là ẹgbà ní orúkọ Jésù ògo yìí kó jáde wá ní orúkọ jésù let it come forth let it manifest kó jáde wá jáde wá ní jáde wá ní jáde wá jáde wá ayi jáde wá o jáde ayi yẹ jáde jáde jáde jáde jáde jáde ní orúkọ Jésù máa bọ̀ ní orúkọ Jésù máa bọ̀ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ta mo rí ẹnìkan tó kọ̀ dúró sẹ́nu ọ̀nà. I see someone standing by the door. Yorùbá lọ dẹlẹ léyìí. I don't think this one is a guide man. Ẹnu ọ̀nà ló wà ó wà bẹ́ẹ̀ pé ọpẹ́ pé ó tẹ̀fẹ́ wọ yúnífọ̀mù gangan pé yúnífọ̀mù ló fẹ́ wà lọ́rùn ẹ̀ ẹnìkan ní mẹgáàdì lé ní àwọn bá tẹ̀ ní mẹgáàdì gidi ni ṣùgbọ́n ẹni ẹni tó dúró síbẹ̀ pé ẹnu ọ̀nà ó jókòó bẹ́ẹ̀ ó jókòó bẹ́ẹ̀ ni ó jókòó jókòó bẹ́ẹ̀ ni ẹnu ọ̀nà ló jókòó sí ó jókòó ni ó kọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ síbẹ̀ ni mo gbàdúrà lórúkọ Jésù gbogbo alágbà tó dúró sẹ́nu ọ̀nà ayé ẹ. every powerful man that stands by the door of my glory. olúwa ṣí nídìí. Father replace them now. mi ò rò pọ́ lọ́dẹ tó ń ṣọ́ ẹ lélẹ́yìí. I don't think this is a guide àbẹ́ni nìkan wà ń ta ni <laughs> ẹnu ọ̀nà lójókòó bẹ́ẹ̀ ẹnu ọ̀nà rèé ẹnu ọ̀nà kò yẹ pé ẹnu ọ̀nà gangan lójókòó síbẹ̀ yẹn o bẹ́ẹ̀ pé ẹnu ọ̀nà ó wá jókòó sẹ́gbẹ̀ ẹnu ọ̀nà. he sitting down close to the front of the door. ẹnu ọ̀nà rèé ṣùgbọ́n ẹni ẹ wá jókòó sí ẹnu ọ̀nà. he sit down by the side of the door. kò yẹ kó dó sẹ́nu ọ̀nà ojú ọ̀nà yẹn gangan kò dó sójú ọ̀nà ó jókòó sí ẹnu ọ̀nà. he sit down at the side of the door. àbẹ́nìkan wà lẹ́ <laughs> hallelujah ẹ porúkọ jésù àní gbogbo ohun tí o fẹ́ kó ń gba tó o fẹ́ fún mi. everything that doesn't want me to accept that thing you have given unto me. gbogbo ohun tí o fẹ́ kí n ní ohun tó o fún mi. everything that doesn't want me to hold that thing you have given me. gbogbo ohun tí o fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. everything that doesn't want it to happen like that. nínú ayé mi. in my life. nínú ayé mi. in my life. ọ̀pọ̀lọpọ̀ sọ pé báwo ló ń bá tọ́lọ́ ń dẹ̀ mọ̀nà kó bá mi mú kúrò mo ní ọ̀pọ̀ lè máa sọ ọ́nà pé eh, pásítọ̀ gbà tọ́lọ́ dẹ̀ mọ̀ pé ẹni ẹ̀ ń di mi lọ́wọ́ pàpọ̀ mi kúrò. some will say why won't God why did not God take it away when he know someone is sitting down there. tó o bá fọ̀rọ̀ lọ kò lè ṣe. if you don't report to him he will not do it. bẹ́ẹ̀ ohun tó kù à ń nìyẹn. that is what is there téèyàn fọ̀rọ̀ lọ́lọ́run ọlọ́run ò dá sí. you don't report to God God will never intervene. ọlọ́run ọlọ́run ò kì í dá sí ọ̀rọ̀ èèyàn. he doesn't intervene when it's not being called. ọlọ́run ò dídí ń dá sí ọ̀rọ̀ èèyàn. he doesn't just intervene anyhow. lóòótọ́ ẹlẹ́dàá ẹ ni. truly is your creator. ṣùgbọ́n ó ti fi ó ti fi ó ti fi kókó yàn bó ṣe fẹ́ nílé ọlọ́wọ́. he has given the right to choose the wrong and right. ṣùgbọ́n tó bá fẹ́ kó yàn fún ọ. if you want him to choose for you. ó máa lọ padà bá ní. you go back to him. bá yàn. choose for me. bá yàn. choose for me. bá ń ṣe. choose for me. ọlọ́run sọ pé bíbélì sọ pé commit your way unto the Lord bíbélì ní pé ká fi ọ̀nà wa lé ọlọ́run. tó bá mọ ọ̀nà rẹ kò ní sọ pé ó mọ ọ̀nà he knows your way. he knows your way ṣùgbọ́n ó fẹ́ kó o pe kó gbé fóun. but he wants you to give him unto. but ó ti fi ìjọba lé ọ lọ́wọ́. because because they are giving the power to you. ó ti fi ó ti fi oore ọ̀fẹ́ fún ọ pé kó yàn. he has given you the grace to choose. so ọlọ́run lè mọ ní tó go through. God knows what may know what you are going through. tó o fi ọ̀rọ̀ lọ. if you don't report to him. kò ní dá sí he will not intervene. ẹ pe orúkọ Jésù gbogbo ènìyàn. àní alágbára tó dó sójú ọ̀nà mi. every powerful man that stands by the door. èyí tí ò jẹ́ kí n gba ohun tó o fún mi. that doesn't want me to have that thing you have given me. èyí tí ò fẹ́ kí o tó o fún mi ṣẹlẹ̀. that doesn't want that thing you have given to me. èyí tí ò fẹ́ kí ìṣirere rọ̀ mí lọ́rùn ètò ni pé ẹkú continue o pé ìpọ́njú continue o pé ẹ̀gàn continue o olúwa ẹ̀mí sọ pé mo kọ̀ ọ́ ẹ̀yin ogun ọ̀run ẹ bá ń kọ̀ ọ́ olúwa ẹ̀mí sọ pé mo kọ̀ ọ́ ẹ̀yin ogun ọ̀run ẹ bá ń kọ̀ ọ́ olúwa ẹ̀mí sọ pé mo kọ̀ ọ́ ẹ̀yin ogun ọ̀run ẹ kọ̀ ọ́ ẹ̀yin olúwa ẹ̀mí sọ pé mo kọ̀ ọ́ ẹ̀yin ogun ọ̀run ẹ kọ̀ ọ́ ó yá ó yá ó yá gbàdúrà àdúrà olúwa kọ eléyìí lónìí fún ọ lórúkọ jésù ìwọ ogun ilé tó dúró sójú ọ̀nà àìlì sáìdà ìwọ ogun ìdílé tó dúró sójú ọ̀nà àìlì kàsáìdà aṣọ ayé ẹni tó dúró sójú ọ̀nà ipò nànàmàgbọ́ pẹ̀lẹ́kẹ̀ tún tẹ̀lé màtáyàlà lè púrọ́ńdò tún kẹtẹ̀lé màkàtà rabadaba alágbà tó dúró sójú ọ̀nà ní korobo kó bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ yà nínú ayé àwọn èèyàn yìí èyí tí ò fẹ́ kí ìlérí ọlọ́run ṣẹ ní orúkọ jésù ogun ajírégbé adáre padà ní orúkọ jésù ogun aparijẹ ogun tó bá sọ Ọlọ́run di aláìlágbá lórí ayé rẹ ní orúkọ jésù olúwa bọ wí olúwa bọ wí o olúwa bọ́ wí olúwa bọ́ wí o ní orúkọ jésù ìrì ayé yín kó wọlé tọ̀ yín ìrì ayé yín kó wọlé tọ̀ yín ìrì ayé yín wọlé tọ̀ ìrì ayé yín wọlé tọ̀ ìrì ayé mi o wá fọ̀rọ̀ mi ṣèyanu o bàbá mi wá fọ̀rọ̀ mi ṣèyanu lórúkọ Jésù Kristi agbára Jésù Kristi wá fọ̀rọ̀. Yeah. Tuesday ní Tuesday eh, ṣe a ní a ní ok Tuesday gba ló ṣe máa parí. Sunday lọ ṣe máa parí. Monday. Monday. Thirty-first. ok Monday lọ the first. thirty first. thirty first Tuesday wá jẹ́ kí ni. first. ok so láti Tuesday first tuesday tuesday tó ń bọ̀ tó on the first kò onje. I mean, àmì àwẹ̀ wa bẹ̀rẹ̀ a dẹ̀ gba àwẹ̀ tuesday a ní jẹun a máa gba tuesday kini, tuesday kejì tuesday kẹta amen tuesday ló wà ní oṣù tó ń um, think five. five ni ẹ ẹ yẹ yẹ. yes. ayọ̀ <laughs> orí ọ̀fẹ́ nìyẹn so five tuesday yẹn láfi gbàwẹ̀ mo rò tó mẹ́rin ni already four times ni wọ́n ṣùgbọ́n mm, tuesday yẹn eh, a máa fi kó pọ̀ jù náà mo sọ pé every tuesday no food eh, bóyá nítorí pẹ̀yìn tẹ̀ ń ṣiṣẹ́ ọ̀rọ̀ ẹlòmíì jírígì ní ń gbé kó má yẹ pé ó lọ nà lẹ̀ pàápàá nínú tó ti ń gbé jírígì rẹ̀ bóyá o lè mú mi. You will be fasting every Tuesday in this month But those of you working in the next month, next month, okay, next, next month. So to, those Tuesday, we use those Tuesdays fast, no food till Wednesday. So I better Tuesday need gel. I'm I'm a I'm a journey Wednesday. Eh, so just one day. So for every Tuesday, no food, no food, no food, no food for Oṣù and ń bọ̀. And uh, But I can you can drink water. You can drink water, you can drink liquid. Pastor, wíwà wẹ̀wò nìyẹn tó mọ̀ àgbọ̀ ló má gbára rẹ o ìwọ tó bá dẹ̀ go to jẹ́ pé agbára ẹ̀ka má gbà má ṣe o because um, ọ̀pọ̀lọpọ̀ mi wisdom ni I told you wisdom mm. wisdom to things sometimes you know because you're a spirit but you also have a body which your body also will require many things from you later ara rẹ yóò béèrè fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ ohun. tí yóò bá fi ọgbọ́n sí i. you know, but uh, you, you, you, you, you get the fast. You just, you know, if you can take juice, if you, if you ask your capacity, you know, it depends on your strength. I don't know. So I, the strength is more, eh, I can say your strength is my strength. Okay, eh, the way I can do it, probably the way. So you know who you are, you know what is happening in your life. So let Holy Spirit guide you. But Tuesday, we are going into fasting from next month. Next month, Okay, next month na June June so we fast so and then you can break your fast the next day just ọjọ́ kan ọjọ́ kejì by twelve mo pe ẹlẹmi máa gbọ́ méjìlá ẹgbẹ́ méjìlá ti fa ẹ sáré gbé nǹkan mu dìde hallelujah praise the lord Did did. okay Did did. so but Tuesday yeah, we just use that morning to that second day and second day begin from twelve you are free right. Mm-hmm. So second day begin from twelve which is jọ́ kejì you are free. So látàárọ̀ dia ni o so and the Lord your God will give that strength to you. Amen. Hallelujah. Lórúkọ Jésù kó Olúwa kó gbàdúrà fún yín. Kó Olúwa kó súre fún yín. Gbogbo tí ó ti tó ti wà nú ilẹ̀ tó yẹ kó ti jáde wá. Kó Olúwa kó mú jáde wá o. Amen ọ̀rọ̀ yín tó yẹ kó ti di ayọ̀ lórúkọ Jésù kó di ayọ̀ ibi tó yẹ kẹ́ ẹ ti dé ọ̀run kó gbé yín lọ́bẹ̀ lọ́wọ́ báyìí ò ní sọkún ò banújẹ́ ṣebí Ọlọ́run ló tọ̀ wá o fi ọrọ̀ ayé rẹ lọ ilẹ̀kùn ńlá kó ṣí fún ọ o ṣebí Ọlọ́run ló gbẹ́kẹ̀lé tó fi ayé rẹ fún lórúkọ jésù ilẹ̀kùn àánú kò ṣí fún ọ ojú ò ní tì ọ́ ayé ò ní yọ̀ ọ́ ó yẹ bèrè tẹ̀ ń fẹ́ lọ́wọ́ ọlọ́run yóò bá mi ṣe bẹ̀rù tó fẹ́ yóò ṣe tèmi fún mi yóò bá mi ṣe. tèmi fún mi ọba tí kì í dojú tàwọn tí ẹsẹ̀ yóò ṣe tèmi fún mi gbèrò tó fẹ́ lọ́wọ́ lọ́rùn yóò bá ọ ṣe yóò ṣe tirẹ̀ fún ọ yóò bá ọ ṣe. bàbá ọba tí kì í dojú ta wọn ti ẹ̀ṣẹ̀ yóò ṣe tèmi fún mi ọ ọ̀nà kó là o mo ní yóò bá ọ ṣe yóò ṣe tirẹ fún ọ mo ní yóò bá ọ ṣe yóò ṣe tirẹ. ọba tí kì í dojú tàwọn sí ẹ̀ṣẹ̀ yóò ṣe tiẹ̀ fún ọ yóò bá ọ ṣe gbàdúà mo ní yóò ṣe tiẹ̀ fún ọ bà mí mo ní yóò bá ọ ṣe oníjàsí ìtìjú o bí olúwa ti wí ìkàdáńdà yàbá yóò ṣe tiẹ̀ pin ọ mọ́ bẹ̀rù ọba tí kì í dojú ti àwọn ti ẹ̀ṣẹ̀ yóò ṣe tiẹ̀ fún ọ ọlọ́jọ́ ìbí kó lóra kó gbàdúrà fún yín kó lóra kó súre fún yín rọrùn ẹ máa gbé ayé ní ìrọ̀rùn látòmí lọ yóò bá ọ ṣe yóò ṣe tiẹ̀ fún ọ ò ní dààmú lórí ọmọ máa wò mo ní yóò bá ọ ṣe ṣe tiẹ̀ fún ọ. ọba tí kì dojú ta wọn ti ẹ̀ṣẹ̀ yóò ṣe tiẹ̀ fún ọ. ọmọ yẹn olúwa yóò mú parí skul ẹ̀ olúwa yóò mú ọmọ yẹn parí skul yẹn ẹ̀mí ọ̀tún kó balẹ̀ ẹ̀mí ọ̀tún kó balẹ̀ ọmọ yẹn o ẹ̀mí ọ̀tún kó balẹ̀ ọmọ yẹn o. Ay, Masaida, mo gbè fún ẹ̀mí ọ̀tún ó ń jẹ́ kí èèyàn ní àṣeyọrí ohun gbogbo kó pàlẹ́ ọmọ yẹn o ilé àmàkúlà màkà ilẹ̀ tìta gbogbo ẹ̀mí torí kó mọ̀ ṣe nǹkan yanjú ẹ̀mí náà padà nínú ayé rẹ̀ lónìí ẹ̀mí ọ̀tún látọ̀dọ̀ olúwa ó pàlẹ́ ilé màkọ́ bìrà kàtàyàbà náà máa kú sí ẹ̀dẹ́ níbo mo ní yóò fa ọ ṣe yóò ṣe tiẹ̀ fún ọ. ọdún yìí yóò ṣe tirẹ̀ fún ọ ah, ọba tí kì í lójú tàwọn tí ẹ̀ṣẹ̀ yóò ṣe tèmi fún mi nílé mi o mo ní yóò bá mi ṣe lórí ọmọ gbogbo yóò ṣe tirẹ̀ fún ọ bàbá yóò bá ọ ṣe. tí kì í lójú ti àwọn tí ẹ̀ṣẹ̀ yóò ṣe tèmi fún mi yóò bá mi ṣe yóò ṣe tèmi fún mi. ìmọ̀lẹ̀ àwọn èèyàn mọ̀ ti dé o wọ́n mà ti gbèrè oníkàgbèrè oníkàgbèrè wọ́n mọ̀ pé òkè iṣẹ́ ti ń sọ̀rọ̀ lásán tó kàn ń sọ̀rọ̀ a sọ̀rọ̀ mú ọ̀rọ̀ ṣẹ ní Olódùmarè a sọ̀rọ̀ mú ọ̀rọ̀ ṣẹ ní ọ oníkàgbèrè oní tó bá ń béèrè ní rí gbà gbogbo ohun tó sọ lónìí níwájú ìwọ Olódùmarè jẹ́ kí àánú kó dájú o jẹ́ kí àánú kó dájú o jẹ́ kí àánú kó dájú o alágbára kó fi ọ̀nà sílẹ̀ alágbára kó fi ọ̀nà sílẹ̀ ẹ̀rí ọwọ́ olúwa kẹ̀sì rí ẹ̀rí olúwa ẹ̀sì rí ògo olúwa gbogbo mi tẹ́tí ń gbàdúrà lórí ọmọ àdúrà kó gbà gbogbo mi tẹ́tí ń sọ ọ̀rọ̀ fún ọlọ́run lórí ọmọ tó bí lórúkọ jésù ọ̀run kó gbọ́ orí ọ̀fẹ́ kó dájú ojú òní tì yín gbogbo ẹni tó wọnú àdúrà ẹ̀rí ọwọ́ olúwa ẹ gba gbogbo ẹni tó wọ́n ọmọ ẹ ọmọ yín ah, ní takoli asaida kùnà yín máa kó tàfẹ́lì kìsìté kùndùlẹ̀ kápárò kàtàyàbá gbogbo ẹni tó wọ́n ọmọ ní orúkọ jésù ẹ gba ọmọ yín lónìí ah, ọlọ́run israẹli tó dá ọ̀run ayé gbogbo ẹni tó wọnú àdúrà yìí jẹ́ pé ẹ̀dùn ọkàn ẹ̀ ní ọmọ à ọlọ́run mi lónìí mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ àṣẹ ìjáde ni gbogbo èèyàn tó wọnú àdúrà yìí tó sọ pé ẹ̀dùn ọkàn òun ọmọ ni ní orúkọ Jésù olúwa tán lónìí olúwa tán lónìí olúwa tán lónìí gbogbo ẹ tó wọnú àdúrà pé a ọlọ́run ọmọ ni mo fẹ́ bí láyé mi. Hánà ó dó síwájú Élì yìí kàdó kuda yaba. ó sì fi ọ̀rọ̀ àṣẹ lé lọ́wọ́ ọ̀rọ̀ àṣẹ yìí ní orúkọ Jésù gbogbo ẹni tó ń wá ọmọ ó yá gba ọmọ yìí ọ̀rọ̀ àṣẹ jáde sí ọ lónìí ó yá gba ọmọ yẹn ní orúkọ Jésù lọ rí ọmọ yẹn bí lọ rí ọmọ yẹn bí lọ rí ọmọ yẹn bí lọ rí ọmọ yẹn bí májẹ̀mú tá a bá kọ́ ń pa tiẹ̀ láyé ikoto ya makata kota daba titi eh, sodori kavrada katakaba olúwa fàyà lónìí gba májẹ̀mú ọ̀tun yìí gba májẹ̀mú ọ̀tun yìí gba májẹ̀mú ọ̀tun yìí lónìí ni kó bẹ̀ sí ṣẹlẹ̀ gba májẹ̀mú ọ̀tun yìí gba májẹ̀mú ọ̀tun yìí gba májẹ̀mú ọ̀tun yìí lọ bí ọmọ yẹn lọ bí ọmọ yẹn lọ bí ọmọ yẹn lọ bí ọmọ yẹn lọ bí ọmọ yẹn lọ bí ọmọ yẹn mo ayé ẹ̀ ń ṣẹ́ni ní orúkọ Jésù lọ bí ọmọ lọ bí ọmọ ọmọ rẹ lọ bí ọmọ tó tọ́jú rẹ lọ bí àyà làlú sàtẹ lọ bí ọmọ lórúkọ Jésù lọ bí ọmọ ọ̀rọ̀ àṣẹ lọ jáde sí ọ máa yàrá bàkú sàkáyìn bàkàtàyà lè sẹ́ni lè bùkàbà ẹnikẹ́ni tó bá ló ní orúkọ Jésù ilẹ̀ lanu kó gbé mo ní lọ bí ọmọ lọ bí ọmọ lọ bí ọmọ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah praise the lord ẹ ká fọwọ́ àdúrà wa continue on monday by twelve thirty now so um, um, so next week uh, first week in tuesday which next month we start our prayer and uh, by god's grace. the Lord will do great in your life. I just want to thank you, everyone that you are here, and also in any area that you have been a blessing by sharing. Please let's share. those on Facebook, we are not really. Some people probably doing it. Share it, share it, share, it, share, share, share. Kò sẹ́ni tó lè tó How can they hear except there is a picture that God has committed us into? And let us don't do go on preaching on that. How can they hear? There is there must be available someone that is available for it. as you do it in any areas that you are doing things for the Lord in any that pray pé kí Ọlọ́run kó bùkún yín kí Ọlọ́run kó sì gbé ayé yín ga in the name of Jesus. orí ọ̀fẹ́ Jésù ló wá àgbà Ọlọ́run kó wọnú omi yẹn lọ lórúkọ Jésù eré ayọ̀ rẹ kó jáde wá ní ọ̀sẹ̀ yìí fún ọ ọ̀sẹ̀ yìí bí Olúwa ti wà bí ẹ̀mí ẹ̀ sí ń bẹ ẹ̀rí ńlá kó jáde fún ọ ní ọ̀sẹ̀ yìí kí ẹ̀ṣẹ̀ rẹ kó kórè ṣàmì dáadáa. Amen mo ní kí ẹsẹ̀ rẹ kó kóre bẹ́ẹ̀ ni ó sì rí fún ọ Jésù Olúwa Can somebody give God the praise? Hallelujah. Hallelujah. God bless you. Thank you for being here. Bye bye. Thank you. Thank you. See you. Thank you. Thank you. Thank you. Thank you.